Huh. Huh. Huh. Huh means evident Huh means evident ó hàn pé ó fẹ́ràn ìyàwó rẹ̀ ó hàn pé ó fẹ́ràn ìyàwó rẹ̀